إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من ní má gba ní má ọjọ́ àràbá ni ọjọ́ ọdún náà ní ṣiṣẹ́ báwa náà sọ nígbà táwọn yahudi wọn á mọ ìyá yà yìí. July ẹnìkan lónìí tó bá ní á ah, èmi ṣe islam àmọ́ àbí ìrètí á sọ pé kò rọrùn. dá wàhálà lẹ̀ nípa ọ̀rọ̀ ¡Gracias! bá ti jẹ́ pẹ̀lú ẹ̀ yóò jẹ́ ìdálẹ́jọ́ fún ìjọba ìjọba ìjọba ìjọba kò sọ kò sọ orí kò sábà ní fún ìgbà tó ní á tẹ bá dé èyí tẹ bá dé tẹ bá dé láì bìyẹ tẹ bá dé bí kó dà bí tẹ bá bí kó ṣe bí tá a ń ààrẹ yìí ṣe tiẹ̀ tó jọ tàbí sọ̀lá wa lọ́sọ̀lá àmọ́ kí ní àfún pé èyí ò fi gbà mẹ́bí o a ní kò sí problem kan bá ti ẹ̀rọ lọ́wọ́ bí. àwa ni tó ṣe ohun tẹ́lẹ̀ ìṣègẹ́lẹ́ tó wá ní ìdòwú tó ń ṣe òun gbà mẹ́bí sọ̀lá wa lọ́sọ̀lá